ẹ dẹ pé ó ń yàwó kan òjìnà sí sáré. èmi ní sọkọ yín nínú ìgbó túútú. àmì àmì àmì àmì àmì. olóhùn lọ fẹjọ rẹ sí sóun ló gbọ́ òṣìṣẹ́ mi àbúrò ní tẹsí máa ṣe bí ẹyẹ tó lọ di orí báyìí. nǹkan tó bá ṣe ni kò sọ fún wa o. ẹ má parọ́ fún wa. gbogbo òfin tí bàbá yín kà mo fẹ́ kẹ́ ẹ pẹ̀lú. èdè sùnwó bíi pé ẹ mọ ọ̀rọ̀ ọkùnrin ẹ mọ̀ pé àwọn ọkùnrin ò lọ́rùn. ilé ọ̀nìkan ló lè kọ́ ayọ́nulé ni ló lè bá wa tó. àwa fúnra wa la gbọ́dọ̀ ti. tó bá mọ̀ pé iṣẹ́ ti tú ẹ jẹ́ ká mọ̀ náà. ilẹ̀ rí ọ̀gọ̀rọ̀ àkọ́kọ́ yẹn ni ẹ ń bá rúbi sí mi bí ọba o. tó irúgbìn táyé bá ń ṣe ni ó wà ní olórogún ní olùwọ̀n lọ́ta. ṣé lọ́mọ mi lẹ́yìn mi ni. ọ̀gá ìdájí tí ẹ ní dọ́gbadọ́gba. ọmọ pé bówó bá pọ̀ jù orí olówó dàrú ni. àní ìmì nílé rí wa náà. sẹ́yìn sẹ́. ṣe rẹ́bọ ni. oorun yìí ni àbó lọ yín. ṣé iná wọn lẹ́jọ́ ọdún méjì ló kó lè para wọn. mo ní nǹkan tó ṣe òkúta sínú lágbègbè bí wọ́n sọ pé nǹkan táwọn ṣe dá. gbogbo iṣẹ́ tí dáadé ń ṣe sílẹ̀ ṣé bí torí tiwa náà ni. bébí wọn ní ẹni àbábálábà ni bàbá ni ìyá yín ni mí ọ̀dọ̀ mi ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ìfún ẹni ìṣó ń yàrá mi. mo rò pé ẹjọ́ ló pé mi lẹ pé bí iṣu lẹ sọ bílù mi lẹ pínlẹ ara ọ̀dọ̀ mi lẹti bẹ̀rẹ̀ lórí ẹ̀mí èwo. tọ́ba tó bá lọ fò lásán mọ́tàbí lásán. sífù bínú jáde kí kí ló dé kí ló ṣẹlẹ̀. wọ́n ní gbogbo wa ń gbìmọ̀ pọ̀ láti ń dá. bóun ni ìbá ti wá rí tó kó jẹ́ pé èmi baálé mi àtàwọn ọmọ mi nìkan. ilé tí n lè fọ́ sọ̀yà wípé ilé mi àtàwọn ọmọ mi. ọkọ tí wàá di ọkọ gbogbo ayé báyìí kò ń ṣe títí mi nìkan. ìbáṣepọ̀ mi nìkan ni chief fẹ́ báwo ni ìbá ṣe rí. wọ́n ti máa làlé lọ lórí ògùn mi lórí wàhálà mi lórí làálàá mi. dada olè ja ó lábúrò lẹ́yìn gbogbo ojú. wèrè bọ̀ ẹ má má tọ́ mi.